الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إنه مجد متوف شريعة توفي الليلة فنك بياو توفي سلالة فيها أنك مارن كان وا أمنوا بابي مجي àbí mẹ́ta nínú rẹ̀ lónìí ká tó máa tẹ̀síwájú lọ́jọ́ mi. alákọ̀ọ́kọ́ òun náà ni pé a gbọ́dọ̀ mọ ọkọ ká sì mọ ìyàwó àwọn èyí tó ń fẹ́ fẹ́ra wọn nítorí pé tí èèyàn bá sọ pé òun fi ọmọ òun obìnrin fún ọ ọmọ òun obìnrin nígbà tó ṣe pé kìí sùn nìkan lọmọbìnrin tó bí ó tún ní ọmọbìnrin míì tí wọ́n bá so igi lórí bẹ́ẹ̀ igi yẹn ò so o. Hmm. nítorí pé òun lè sọ pé ọmọbìnrin báyìí ló ń gbà lérò kí ọkùnrin ó sọ pé òmíràn tó yàtọ̀ sí lẹ́yìn ló ń gbà lérò torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ká pé bàbá ọmọkùnrin òun náà lọ́wọ́ aṣojú ọmọ rẹ̀ níbi àti fẹ́yàwó fọ́mọ rẹ̀ bàbá yìí wá sọ pé mo gba mo gba ọmọ rẹ bìnrin mo gbà níyàwó fọ́mọ mi mo gbà níyàwó fọ́mọ mi láì yan láì là láì kánmọ sí igi yẹn ò so pàápàá jùlọ tó bá ṣe pé bàbá ọmọkùnrin òun náà láwọn ọmọkùnrin míì tó yàtọ̀ sí èyí tí wọ́n fọmọ fún wọ́n gbọ́dọ̀ dárúkọ lópin ìgbà tó bá ṣe pórúkọ iná la fi lè dá ìyàwó mọ̀ wọ́n gbọ́dọ̀ dárúkọ tó bá ṣe pórúkọ la fi lè dá ọkọ mọ̀ tó bá jẹ́ pé ròyìn kan wá ń bẹ tó ṣe pé wọ́n ti fi dá ọkọ àbíyàwó mà á wí ìròyìn yẹn náà nítorí ká lè bá a mọ ẹni tó ṣe pé wọ́n fẹ́ fẹ́ra wọn tó bá jẹ́ pé ọkọ ń bẹ́ńbẹ́ obìnrin náà tí ó jẹ́ ìyàwó òun náà ń bẹ́ńbẹ́ ìní bàbá ìyàwó wa sọ pé òun fi ọmọ òun yìí òun fi fún ìwọ ọkùnrin yìí ní ìyàwó ọmọkùnrin wa sọ pé mo gba ọmọ yín yìí níyàwó yìgì ti so nítorí pé wọ́n sọ pé tí àwọn èèyàn bá ń bẹ níbi tí ìsọ̀rọ̀pọ̀ ti wáyé ọwọ́ wọn wà nípò ẹni tó ṣe pé wọ́n lè nawọ́ sí nǹkan kí nǹkan tí wọ́n nawọ́ sí ó tọ́ka sí ní tí wọ́n sọ nípa rẹ̀ ó ti tó láti dá nǹkan mà ó ti tó láti dá nǹkan mà bó tilẹ̀ jẹ́ pé ó lè má jẹ́ bẹ́ẹ̀ ní gbogbo gbà gẹ́gẹ́ bó ṣe wáyé nínú àdìsí kan látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní fi masjidi hadha. أفضل من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام صلاة أيوة كنت بس إنه مسلسي مي ọlọ́lá ju ẹgbẹ̀rún rú rẹ̀ tá a bá ṣe ní mọ́ṣáláṣí mi lọ yàtọ̀ sí mọ́ṣáláṣí mẹ́kà bọ̀wọ̀ nínú mọ́ṣáláṣí mi yìí ṣe ń tọ́ka sí ọ̀wọ́ ọ̀wọ́n bá tí mọ́ṣáláṣí ànábì ma ọ̀wọ́ àyè tó ma láyé ànábì ni kò kárí àwọn bòmíì tó jẹ́ àfikún eléyìí tí wọ́n fi kún mọ́ṣáláṣí ànábì lẹ́yìn ikú ànábì títí débi tí mọ́ṣáláṣí ànábì dé lónìí torí ẹ̀ ni àwọn màlìkì àwọn sọ pé al-isharatu tushiru ila al-mawjud wọ́n ní títọ́ka sí nǹkan ń ṣe àfihàn tó ti bẹ ni yàtọ̀ sí ti ó padà bẹ lẹ́yìn rẹ̀ hmm. ètò túmọ̀ sí pé ẹni tí ó bá gba ládẹ́ ẹgbẹ̀rún sọ̀láàtì nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam ó gbọ́dọ̀ jẹ́ ibi tó dúró níbi tí mọ́ṣáláṣí ànábì máa lọ́jọ́ yìí. so àwọn fuqaha omi náà sọ pé so ànábì sallallahu alayhi wa sallam sọ bẹ́ẹ̀ nípa èyí títí ń bẹ́ ń jọ ni àmọ́ tó bá fẹ́ mọ́ṣáláṣí ànábì títí dé Yaman mọ́ṣáláṣí ànábì náà ni. lópin ìgbà tó bá pé inú mọ́ṣáláṣí ló ti ṣe hmm. hmm. so eléyìí túmọ̀ sí wípé tán bá fi ọwọ́ tọ́ka sí nǹkan tí ń bẹ ó ti tó láti sàmì sípò ni wọ́n ń sọ nípa rẹ̀ hmm. kò bùkátà pé ká darúkọ ká tún ròyìn mà. Hmm. tọ́ tẹ́lẹ̀ ìbá rí báwọn eléyìí jẹ́ mẹ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ mọ ta lọkùnrin eléyìí tó ṣe pé ń fẹ́yàwó ta sì níyàwó tí wọ́n fẹ́ fẹ́ mẹ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà nìyọnu ọkùnrin tó fẹ́ fẹ́yàwó yìí ìgbà tí bàbá ìyàwó bá sọ pé zawajtuka bíntín òun fi ọmọ obìnrin òun fún ọ níyàwó a gbọ́dọ̀ rí ká mà dájú wípé ọmọkùnrin yìí náà yọnu sí i tààlà a máa béèrè pé sọ yọnu sí àbọ̀ yọnu sí ọ̀rọ̀ ẹnu náà ni ó sọ hmm. yọ sọ pé kọbìlì tó hà mo gbà níyàwó bó láti wá mà èsì gbogbo yẹn ló lè sọ ọ̀rọ̀ báyìí tá a kà sí hmm. ẹni tí ó sọ ọ̀rọ̀ rẹ̀ tá a fi kà sí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ó ti wà nípò ẹni tá a la ìsìn bọ̀ lọ́rùn ẹnìkan ò sì ní jẹ́ pé ó ti wà nípò ẹni tá a la ìsìn bọ̀ lọ́rùn àfi pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé ó ti bàlágà ó sì ní làákàyè torí ẹni tó ti bàlágà tí ò ní làákàyè wọ́n lè fẹ́yàwó fún ṣùgbọ́n wọ́n bá gbà ní àbùkátà láti bí ọkọ pé ṣé ó tẹ́wọ́ lọ́rùn àbí ó tẹ́wọ́ lọ́rùn bàbá rẹ̀ òun náà ni ó bá gbaru ìyàwó bá wọn torí wọ́n sọ pé bàbá ọmọ tó bímọ ààyè wà fún láti fẹ́ ìyàwó fọ́mọ rẹ̀ tí ò ti bàlágà hmm. ọmọ yín wà ní kékeré ẹ̀mẹ́rin pé kúndùn obìnrin tó àwọn ìròyìn eléyìí tí wọ́n mú wá nípa àṣìṣe àtiwá rẹ̀ ó ń tọ́ka sí pé eléyìí báyìí obìnrin jàrábà rẹ̀ so wọ́n lè pé ó ń fọwọ́ rọ obìnrin dì wọ́n lè pé ó tẹjú mọ́bìnrin kan tó rí ń ta hmm. ẹ̀fẹ́ yà ó fún hmm. kára rẹ̀ ọ̀rọ̀ wọ̀ Ah, kò lè ṣe nǹkan kan yóò sì máa fọwọ́ ra ìyàwó tiẹ̀ la hmm. tí máa ń fọwọ́ ra ìyàwó rẹ̀ ara rẹ̀ ó tutù yọ rọ̀wọ̀ ìwọ̀nba ní furukọ́kọ́ furukọ́kọ́ eléyìí tí wọ́n máa ṣe lórí obìnrin torí àwọn tí ò tí bàbá nìkan ló lè fẹ́ yàwó fún hmm. bàbá bá sì ti bá a gbà ní Abdullahi ibn Umar wọ́n lọ fẹ́ ìyàwó fún ọmọ rẹ̀ ọmọ tó wà ní kékeré. Yeah. eléyìí sì sojú àwọn sọ̀hábà ó tiẹ̀ dẹ́jọ́ wọn kó lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ aláṣẹ nígbà ní almadina ó sì bá wọn fọwọ́ sí àwọn sọ̀hábà yòókù náà ní kò burú tó bá jẹ́ pé ọmọ tá a fẹ́ fẹ́yàwó fún òun náà ń ṣe bíi dàdá ń dindín hmm. ẹni tó ṣe pé ọkàn máa wò bọ̀ bí orí ẹran hmm. ó lè máa játọ́ lẹ́nu ọmọ tí ń ṣe bíi sọ̀gẹ̀dẹ̀ lóná tó pé ọpọlọ rẹ̀ ò jiná lọ títí Hmm. òun náà bùkátà láti fẹ́ yàwó arábìnrin kan tó gbà láti jẹ́ ìyàwó fún hmm. sọ̀sẹ́ mọ̀ pé kìí ṣe gbogbo ọkùnrin náà ní gbogbo obìnrin ó gbà láti jẹ́ ìyàwó fún hmm. gẹ́gẹ́ bí ṣe ṣe gbogbo obìnrin náà ní gbogbo ọkùnrin náà ó gbà láti fẹ́ níyàwó sọ òbélé yìí bó ti ṣe jẹ́ yìí báyìí bí rùn ààrẹ ni tó gbà tó lóun fẹ́ ṣe ìyàwó fún kò sí nǹkan tó burú eléyìí bàbá rẹ̀ náà ni ó gbà o bàbá rẹ̀ náà ni ó sọ pé àwọn yọnu sí nítorí pé ìdájọ́ tiẹ̀ náà yàtọ̀ sí ìdájọ́ ọmọdé kékeré obìnrin náà wẹ̀ òun náà wọn à lè fẹ́ báwọn o àfi kára mi pò náà yọnu sí o nítorí pé èèyàn ní obìnrin òun náà lómìnira ọlẹ́tọ̀ ti ara tiẹ̀ náà àkànlé di ní pàǹpà pé a ti fi ọ́ fún a ti fi ọ́ fún o sì gbọ́dọ̀ sọ̀rọ̀ àfi tó máa fẹ́ ká ṣépè fún ọ hmm. rárá o hmm. Islam ò fara mọ́ lópin ìgbà tó bá jẹ́ ọmọlúàbí tó onílàákàyè tó bá jẹ́ pé ọmọbìnrin yìí bá jẹ́ ọmọge. Hmm ọmọge tó sì ti bàlágà bàbá kan ò sí o tó fi ẹ̀sìn Islam tó gbà pé kó fi tipátipá kó fi mú ọmọ rẹ̀ láti fi lọ́kọ nígbà tó ṣe pé ọkọ yẹn kò wù ọmọ ọ gbọ́dọ̀ jẹ́ pé òun ló wù òun ló wù apá kan nínú àwọn fuqaha gẹ́gẹ́ bíi Malik àti Shafi'i àwọn sọ pé àwọn rí i pé kò burú kí bàbá ọmọ jẹ́ ọmọge tó ti bàlágà ń pa láti fi fún ẹni tó bá wù wọ́n láti fi fẹ́ ẹni tó bá wù wọ́n nígbà tí àwọn Hanabila táwọn sọ pé rárá ìjẹnipa ò sí ń bẹ̀ o lópin ìgbà tó máa yìí ti bàlágà tó bá tiẹ̀ jẹ́ pọ́ wà ń pínrín sí tí ò tí ì bàlágà kọ́ dáńtà ń pè lọ́kọ mà eléyìí kò bùkátà pé kẹ́ ẹ máa béèrè lọ́dọ̀ rẹ̀ pé sẹ́nu rẹ̀ dùn sí sọ ọyọ́nu sí àbọ̀ ọyọ́nu sí kí lọ́mọ̀ tí ń jọkọ̀ so hmm. ká fọmọ ọdún márùn-ún lọ́kọ hmm àbọ̀mọ ọdún mẹ́fà méje tàbí mẹ́jọ káfíró wọn lọ́kọ sọ eléyìí òbí wọn òun ni ó jẹ́ pé tó bá ti tẹ́ àwọn lọ́rùn láti fi wọn lọ́kọ yóò fi wọn lọ́kọ àbùkátà pé ká máa béèrè pé ṣé ọmọ yọnu sí àbí ọ̀yọnu sí. gẹ́gẹ́ bó ṣe wá nu hadith tí imam bukhari àti muslim tí wọ́n gbà wá wọn lánàbí muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n fẹ́ ìyá ńlá wa aisha radiyallahu anha nígbà tí aisha wà lọ́mọ mẹ́fà so ṣùgbọ́n aisha ò kó lọ sílé anabi sallallahu alayhi wa sallam àfi lẹ́yìn eléyìí pẹ̀lú àwọn ọdún díẹ̀ hmm. èyí tó túmọ̀ sí pé obìnrin lè ti dọ́kọ ó ti lè dìyàwó fún ọkọ rẹ̀ àmọ́ kọ́mẹ́tì máa gbé pẹ̀lọ́kọ nígbà tó ṣe pé àwọn àdíwọ́ kan ọ̀ ń bẹ tó lè mú má ti wà pẹ̀lọ́kọ náà hmm. tó bá jẹ́ pé ẹni tá a fẹ́ fi lọ́kọ yìí òun bá jẹ́ adélébọ̀ tó ti lọ́kọ rí òfin ṣẹ̀rí àkọ́gbà wípé ká fi lọ́kọ láì jẹ́ pé a gba ìyọ̀ǹda hmm lẹ́nu rẹ̀ á gba àṣẹ lẹ́nu rẹ̀ anabi sallallahu alayhi wa sallam nínú hadith abi hurayra radiyallahu anhu ó ní al-ayyimu tusta'maru wa al-bikru tusta'dhanu wọ́n ní adélébọ̀ á gba àṣẹ lẹ́nu rẹ̀ ni ọmọge ẹ̀wẹ̀wẹ̀ á gba ìyọ̀ǹda lẹ́nu tiẹ̀ wọ́n ní wa ma idhnuha báwo wá ní ìyọ̀ǹda tiẹ̀ o anabi ni ẹdínúha somatoha ìyọ̀ǹda rẹ̀ òun náà ní kó dákẹ́ lágbájá fẹ́ fẹ́ ọ kí ló rí sí wọn ní tó bá ti dákẹ́ àmì pọ́yọ́nù sí ni ẹgbàá wa kan tiẹ̀ ọ sọ pé tó bá sunkún kọ́ anabi ní yíyọ́nù sí ni hmm. so bẹ́ẹ̀ náà ní tó bá rẹ́rìn á sọ pé ó dunnú sí ni hmm. bó tilẹ̀ jẹ́ pé ńgbà tí ayé tó di ìrọ̀lẹ́ ayé báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn lè sọ wípé èmi sọ fún yín pé kẹ́ ẹ fi mí fún mo kàn dákẹ́ ni hmm. mo dákẹ́ kì í ṣe pé màá ti ń sọ hmm. mò ń wòye ni nípa ń tẹ́ ẹ sọ tó àdìsí sì sọ pé tó bá ti dákẹ́ ó túmọ̀ sí kó ti gbà bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé títìjú bá wà tọmọ sì lẹ́kọ̀ọ́ lẹ́sìn hmm. tó máa sọ pé ẹnìkan fẹ́ fẹ́ ọ ẹnìkan dẹnu kọ wá pòun fẹ́ fẹ́ ọ níyàwó tí bàbá rẹ bá ti sọ fún ọ títí ju bá wà ò ní lè sọ̀rọ̀ hmm. so a wà á lo àìsọ̀rọ̀ rẹ dídákẹ́jẹ́ rẹ gẹ́gẹ́ bí àmì ipò ti yọnu sí so wọn á ní tó bá sunkún anabi sallallahu alayhi wa sallam fi hàn náà àdìsí pé a gbà pé ó ti gbà náà ni hmm. ìyẹn ni pé ah Allahu akbar nígbẹ̀yìngbẹ̀yìn èmi náà lọ́kọ́ hmm. so inú rẹ̀ dùn débi pé ń sunkún. Mm ẹ̀ wọ́n lọ́rọ̀ tó bá jẹ kún lọ ẹ̀rín là á fi rin ètò bá jẹ ẹ̀rín lọ náà bàbá fi sunkún <laughs> kò burú ẹ̀hẹ́n so nítorí tẹ́lẹ̀ ẹkún rẹ̀ ń tó ń ti pé láyè ìsìn ìgbà táyé dáyé wọ́n ti pè tó dáyé bọ́ǹfìtà mm-hmm. àwọn lè pe ọmọ sunkún ẹ lọ́gbà. <laughs> ọwọ́ àgbà ní sọ. ìwọ irú èmi sí hmm. bàá mi ẹ má gbé mi lọ bí tí ọ̀dà hmm. pẹ́kun ti ń sọnù hmm. so alakola hal a lè ti torí ipá yé dà bó ṣe dà hmm. ká da súnà nàbì sallallahu alaihi wasallam ká dànù hmm. tó o bá dákẹ́ ó túmọ̀ sí pò ti gbà hmm. tó o bá rẹ́rìn ó túmọ̀ sí pò tún fọwọ́ sí tó o bá sunkún ó túmọ̀ sí pò bínú sí tí wọ́n bá mọ̀ pé gbogbo ń ta wí yìí bẹ́ẹ̀ kọ́ lórí lọ́dọ̀ tiẹ̀ ya ẹnu ẹ̀ kó já máa ti bẹ ẹnu ẹ̀ kó sọ̀rọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmì ìtọ́ba adélébọ̀n yọ Hmm. kí ló dé torí pé òun tiẹ̀ kò sí tuntun kò sí bàbàrà nù à ń lọ ilé ọkọ lọ́dọ̀ tiẹ̀ hmm. kí ni bẹ́ńbẹ́ tó dùn tí ó mọ̀ hmm. kí ni bẹ́ńbẹ́ tí máa kan mọ́yàn tí ò ti rí sampo torí de eléyìí báyìí òun ni ó sọ fúnra rẹ̀ yanya yanya pé ẹ fi mí fún òun ni ó sì sọ pé ń fẹ́ so bàbá ti wí náà ni àmẹ́yìn òní wàá fi ilẹ̀ kọ́ yálé mo sùn sí o so bàbá ti kọ́ ilé yìí ó lé yìí ọ̀dà onítọ̀hún ọ̀dà wọn bá nígi yìí ọ̀dà ayọ́kú tọ̀hún ọ̀dà ayọ́sọ̀nù níjẹ́ òlọ́bì ó jìnnà hmm. so ó lè dálé mo sùn tèmi so tètè fún wa ní àṣẹ káfíọ́ fún ẹni tó bá wù ọ́ hmm. má bá sì kò jẹ́ hmm. ìyá tiẹ̀ nígbà tó wá jókòó sílé ọkọ tiẹ̀ ń bì ló fi bí ẹ̀yìn so nítorí délé ta ló fẹ́ fi tiẹ̀ jọ eléyìí jẹ́ ti ṣe jẹ́ mbẹ́ o ah tí eléyìí bá yé wa tí bàbá kan bá dàn wò ipe adélébọ̀bìnrin ni ló fi tipátipá mú tó fi lọ́kọ hmm. ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríya káwọn olùmọ̀ kí wọ́n tú wọn ká hmm. nítorí pé ó ṣẹlẹ̀ pé arábìnrin kan jẹ́ alkhansa láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam pé bàbá rẹ̀ ó fi tipátipá ó fi lọ́kọ hmm. láì jẹ́ gba àṣẹ lẹ́nu ọmọ ọmọ wa lẹ́ni tó fún un fún òun farama anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní yìgì tí bàbá ń so kò fẹsẹ̀ múlẹ̀ wọ́n dànù alimami ibn abdulbar wọ́n ní ẹgbẹ́ wa yìí o ẹnu gbogbo olùmọ́kò lórí pọ́fẹsẹ̀ rinlẹ̀ kò sì sẹ́nìkan tó yapa nípa eléyìí àmọ́ tó yà kọ́ ọmọ pínrín sí ọmọ pólóró lọ́mọ lọ́mọbìnrin bàbá rẹ̀ lè fi lọ́kọ àbùkátà pé kí wọ́n máa bí léèrè kílẹ̀ bá máa bí ńgbà tí èsì pẹ́ gbádùn hmm. ẹ máa bọ ọmọ ọdún mẹ́rin léèrè pé sọ yọnu sí eléyìí hmm. lọ́kọ kí hmm. ní jọ́ kọ̀ǹgà òun ọ̀ma nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ tọ́ lẹ́yìn eléyìí mẹ́jẹ̀mọ́ ẹlẹ́kẹta òun náà ni bàbá kí bàbá ọfọmọ lọ́kọ Islam ọgbà wípé kí obìnrin ó fira rẹ̀ lọ́kọ gẹ́gẹ́ bí òtún ti ṣe gbà pé kóbìnrin ó fobìnrin lọ́kọ so ẹ rí i pé àwọn màmá màmá kan wà tó ṣe pé àwọn ni ọkùnrin fẹ́ ìyàwó gbọ́wọ́ wọn àwọn ni wọ́n fọmọ lọ́kọ hmm. tẹ bá fẹ́ obìnrin báwọn ẹ̀ ríyàwó fẹ́ o hmm. ẹ̀ ríyàwó fẹ́ fòfurufú hmm. òfin ṣẹ̀ríà ò gbà kóbìnrin ó fi ra tiẹ̀ lọ́kọ kò sì gbà kóbìnrin ó fobìnrin míì lọ́kọ òfin ṣẹ̀ríà sọ kóbìnrin tó bá dán wò ó ń zìnà ni o kò tọ́ ti wulẹ̀ ó kéré ma. Mm -mm torí délé ọkùnrin ló máa ń fi ọmọ lọ́kọ ẹ wàá ráwọn mọ̀lẹ́bí ọmọbìnrin lágbọ̀n ìyá rẹ̀ wọn yìí bá àjọkùnrin ipò obìnrin làwọn náà wà níbi à ń fi ní lọ́kọ wọn à lè fi ọ lọ́kọ ẹ̀hẹ́n òní bàbá kan olórí ibú ni ẹni tó ti rí kàn nísìnyí tí sọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọn á tún ní ká máa wá ká nítorí pọ́mọ́ lọ́kọ bọ́bá ti jẹ́ pé irú eléyìí ni wọ́n fẹ́ ṣe a jẹ́ pé wáyàwó tiẹ̀ síwájú bẹ́ẹ̀ ni wáyàwó tiẹ̀ síwájú máa fẹ́ ọmọ tí ó túmọ̀ sí pé njọ́ ń jókòó zina bàbá náà lẹ́wàá lọ ẹ̀yin lẹ́ẹ̀ máa ló lórí ibú o ó ní bàbá ọmọ táwa fẹ́ fẹ́ yìí ọmọ tá a fẹ́ fẹ́ ọ̀dọ̀ bàbá rẹ̀ láti fẹ́ ẹ̀hẹ́n gbogbo tí bá ń bẹ láàrin yín bẹ́ẹ̀ bá lè yanjú ẹ̀ ẹ̀já lọ fẹ́ ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ àpé dandan torí tiwa kẹ́ ẹ̀ ṣàtúnṣe ti ń bẹ láàrin yín àmọ́ ọ̀dọ̀ bàbá ọmọ láti fẹ́ ọmọ ẹ fi bàbá rẹ̀ hàn wá kò bá jẹ́ bẹ́ẹ̀ àjẹpẹ́ máa wẹ́ni tẹ́jọ́ irú dàdàrà kátẹ́yìn fẹ́ ṣe lórí ọmọ tóun ọ̀gbẹ́sìn yìí hmm. bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin ò gbọ́dọ̀ fira rẹ̀ lọ́kọ wọ́n ní tóbìnrin bá fira rẹ̀ lọ́kọ àmì ìbàjẹ́ àti ranu gidi hmm. ó ní èèyàn èèyàn ó dín dín èèyàn kó a jẹ́ pé ọlọ́kọ̀lọ́ gbéra rẹ̀ fọkùnrin pé mo fira mi fún ọ mo fira mi fún ọ báwo hmm. nítorí pé tó bá di lọ́la Allah nínú ilé ayé yìí gan tí nǹkan bá dàrú mo ní rẹ́nìkan tí ọba yín dá sí i hmm. bákan náà tó bá di lọ́la gbẹ́ndàlù kìyàmà ọmọ abẹ́ lábẹ́ pé jókòó zina ló jókòó torí ẹ̀ bàbá rẹ̀ ní òfin ọlọ́kọ bàbá kú bàbá kú kápẹ́ bàbá ti kú ààrẹ nìkan nu mọ̀lẹ́bí bàbá nínú àwọn àásọ́bà bàbá àwọn mọ̀lẹ́bí rẹ̀ al-muta'assibuna bi anfusihim àwọn tó dá tí èsì hmm. torí pé àìfẹ̀yìntì nǹkan tí wọ́n wọ̀ ní ṣubú irú àwọn mọ̀lẹ́bí bẹ́ẹ̀ bí àwọn ọmọ bàbá rẹ̀ àwọn àbúrò bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ bàbá bàbá rẹ̀ àbí ọmọ tó jẹ́ ọmọ bàbá bàbá rẹ̀ tí è ṣe agbọn tí è ṣe wípé òun ni bàbá rẹ̀ àmọ́ tọ́jọ́ máa ya bàbá tọ́jọ́ máa ya bàbá bàbá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí wọ́n lè fi ọlọ́kọ̀ wọ́n lè fi ọlọ́kọ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé àwọn eléyìí ló fobìnrin lọ́kọ torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé la nikaha illa bi wali hmm. kò gbọ́dọ̀ sí ipa aláàṣọ yìgì o láì jẹ́ pé bàbá òun ló fọmọ lọ́kọ hmm. bàbá gbọ́dọ̀ jẹ́ pé òun ló fọmọ lọ́kọ ìwọ́n lẹ́yìn ṣe jàmáà kan jàmáà yun ó ti ó ti ajáàkì àwọn ọmọ máwọn òbí wọn lọ́wọ́ hmm. wọn alámìíràn òun ni wọ́n máa yìgì láàrin àwọn ọmọbìnrin àtàwọn ọmọkùnrin tó bá fẹ́ fẹ́ wọn nínú àwọn tó ń jọjọ́ máa jàmọ́ àwọn ẹ wá máa jí ọmọ ọlọ́mọ gbà mẹ́ni ẹlẹ́ni lọ́wọ́ ẹ máa fira yín ṣe àwọn òbí àwọn ọmọ láì kó àwọn òbí àwọn ọmọ ẹ gbéra yín sípò òbí àwọn ọmọ láì jẹ́ pò ọmọ ti kú ẹ wá nítorí pé ẹ̀yin lágbọ́yé Islam àìlágbọ́yé rẹ̀ ti rí àgbọ́yé tó dorí kodò tún ti rí ẹ mọ nǹkan kan nípa ẹ̀sìn Allah ẹ yé bàtà àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹ yéé máa mú àwọn ọmọ ọlọ́mọ kẹ́ ẹ máa fi wọ́n sóko ẹrú hmm. ẹ wá pé gbogbo ayé ti di kèfèrí ẹ̀yin nìkan ni mùsùlùmí nítorí pé àwọn bàbá ọmọ yìí ti di kèfèrí lọ́dọ̀ tiyín wọn ò sí ń pò ẹni tá a tiẹ̀ lè lọ bá wípé ọmọ rẹ rẹ́ni tí ó fẹ́ nítorí pé bàbá tiẹ̀ lọ bá kèfèrí ṣe lè fún mùsùlùmá hmm. subhanallah àwọn àgbọ́yé burúkú yìí báyìí wọ́n ti fi bá tọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin jẹ́ nígbà tó bá wá di pọ́ jájú wọn lọ́wọ́ àwọn ọmọbìnrin yóò máa sá sókè sódò hmm. pé kí wọ́n gbà wọn bọ́kàn tí ṣe ń ṣe ohun tí ẹ̀ yí òun hmm. ohun ò tiẹ̀ níláárí tewúrẹ́ ní lọ́dọ̀ ẹni tó ní gan lọ́dọ̀ rẹ̀ hmm. torí ẹ̀ gba wọn ẹra wọn ẹ̀ ń gbà tí ọ̀rọ̀ rí ìdojúbolẹ̀ tí ìpolókúrú musu bá wọn ṣebí tán bá ń bọ́ sọ̀rọ̀ yìí pé ibi tẹ́ ń rìn ìlànà tẹ́ ń gbà wọn jàmọ́ àárọ̀ tẹ́ ń ṣeun jàmọ́ òfò tẹ́ ń ṣeun òfò lọ́wọ́ à ń díẹ̀ sọ́gbọ́n ni. Hmm. òkúkú ní gbọ́ tí ó burú ju ajá tí ó sọnù lọ tí ìgbọ́ fèrè ọlọ́dẹ ọ̀rọ̀ àti ọ́ àdi pé ìyá àti ìyá àti bàbá rẹ̀ ó jókòó lé ọ lórí hmm. ọ̀wá ń ké gbàjarè káyé pé ẹ gbà o ẹ ṣàánú mi ẹ rà o hmm. lórí kíni torí di ẹlẹ́ islam ní kẹ́sì o sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ní kẹ́ tẹ̀lé o jama kúgbekúgbe ìbẹ̀rẹ̀ orí ibú eléyìí tó lọ dára rẹ pọ̀ mọ́ tí ó padà á já sí orí ibú fún ọ má wọ̀ o ó wá nínú àdìsí kan eléyìí tí ìyá ńlá wa aisha رضي الله عنها تقبوا ولا نبي محمد صلى الله عليه وسلم أن أي امرأة نكحت بدون إذن وليها فنكاحها باطل فنكاحها باطل فنكاحها باطل النبي صلى الله عليه وسلم وقبو بني كتبا في الليل لقو نايجاك ببابا رلو في لقو في يقبي يجيرو ìranù àtàbúrú lásán ni o ìranù àti irọ́ lásán ni o mm. ìranù àti irọ́ lásán ni yìgì wọn èsè yìgì tó tó bá jẹ́ bẹ́ẹ̀ ajá yìí pé ká lọ́ọ́ mà yìí pé ọ̀dọ̀ bàbá ọmọ láti fẹ́ ọmọ o mm. lópin ìgbà tọ́mọ bá jẹ́ mùsùlùmí tí bàbá rẹ̀ náà jẹ́ mùsùlùmí bàbá kìí ṣe mùsùlùmí ọmọ ti jẹ́ mùsùlùmí ajá yìí pé aṣíwájú kan nínú aṣíwájú àwọn mùsùlùmí ni ó fi lọ́kọ tá àbárẹ́ nìkan nínú àwọn ìyekan àti ìbátan àti mọ̀lẹ́bí bàbá tó ń jẹ́ mùsùlùmí kùnrin tá a bá ti rí ajẹ́pá síwájú mùsùlùmí ní òfin lọ́kọ torí pé allah sọ pé walan yaj'ala Allahu lil kafirina 'ala al-mu'minina sabila a lè fi ààyè àti jẹ gàbálẹ̀ fáwọn kèfèrí lórí àwọn mùsùlùmí ẹ jẹ́ ká sẹ́nu dúró báyìí lónìí á tẹ̀síwájú lọ́jọ́ mi naam fáwọn béèrè. jazakumullahu khairan sheikh jazakumullahu khairan ya sheikhana ọpẹ́ ah, pàtàkì fún àwọn olùmọ̀wá alwalid samadi sheikh dr sharafdin gbadebo rọjí habibullah ra'a lórí àwọn ìbánisọ̀rọ̀ tí wọ́n ti ń bá wa sọ lọ láti àtàárọ̀ ibi Allah subhanahu wa ta'ala kó bá ní sí wọn lẹ́sàn dáadáa láyé àti ní ọ̀la kíyàmá láàánú rẹ̀ ọlágbára tí a bá kíyèsí ọ̀rọ̀ yìí ni wọ́n ṣe ń sọ bọ̀ a rò wípé ní ọ̀tá balẹ̀ tàbùkù ni àmọ́ ibi tí èmi jọ kọ́ fẹ́ béèrè béèrè ń bẹ̀ ni pé àwùjọ wa àwọn èèyàn ti ń fọkàn sí wípé àwọn táwọn fọmọ lọ́kọ fún tẹ́lẹ̀ ó ti sún wọn látara àyà tí wọ́n rí lórí àwọn ọmọ wọn wọ́n ti wá fọkànbalẹ̀ lórí wípé ní àwọn tí wọ́n gbẹ́sìn yìí làwọn máa fọmọ fún àmọ́ ìdààmú àti ìfòró tààtún wá rí ní ìsìn òun náà ni wípé ọ̀rọ̀ fẹ́ dàbí ẹni wípé láwọn èèyàn ń fi kọ́lọ̀ míì gba ọ̀nà sa burú ni ẹni tí ó kó àwọn èèyàn lẹ́yìn lọ sílé àná tí wọ́n sì débẹ̀ pé òun fẹ́ fẹ́yàwó wọn fọmọ fún tán ìgbà tí wọ́n fọmọ fún kò tí ì pẹ́ bóyá ó tọ́lẹ́ lómi ni àbí nǹkan míì lábàtúgbẹ̀pẹ̀ ní yẹn sàtún bí wàhálà ọmọ súyọ ọmọ fẹ́ kùn lẹ́nu kò ní pẹ́ kò ní jìnnà máa gbọ́ pé ní tọ́lá kìtì jí méjì ẹlẹ́kẹta ló kù báyìí akramakumullah ọ̀nà wo ni àwọn yẹn lè gbà tó ti jẹ́ pé ní àwọn àfihàn mọ̀ pé ọ̀rẹ́ mi yìí bí yẹn bá tẹ̀lé lọlé àná ó súnmọ́ kọ́ pé láburú lè yẹn padà mọ́wọ́ kẹ̀kẹ́yìn káwọn fámílì àná kí wọ́n bá ti àbí ká tiẹ̀ mọ́ tẹ̀lé èèyàn lọ́lé àná mọ́ rárá ni torí pé níbi tí ọ̀rọ̀ ti dé dó báyìí nìsín ó ti dàbí ẹni wípé ní àwọn èèyàn fẹ́ máa tọ́ obìnrin wò àkàràmọ̀kún ọ̀la ẹ̀dàpọ̀ ẹ̀ náà bẹ̀rù. alhamdulilayi ọ̀nà tá a máa gbà náà ni pé ẹni tó bá ti mọ láàárọ̀ àwọ̀ rẹ̀ gbéná taná wojú rẹ̀ tó bá di lóru hmm. ìwà téèyàn ti ń hùbọ̀ ṣáájú kó tó di pọ́ dábàá dámọ̀ràn pọ̀ ń fẹ́ fẹ́yàwó òun náà lè fi máa ṣèdájọ́ lórí rẹ̀ wípé ṣé ń bẹ nínú ẹni tẹ́ ẹ lè gbẹ̀rí rẹ̀ jẹ́ àbí ò sí nínú ẹni tẹ́ ẹ gbẹ̀rí rẹ̀ jẹ́ nítorí pé Ànábì sallallahu alaihi wa ìgbà tán ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ nípa báwo lèèyàn fi òòrùn hàn wọ́n ní ìgbà yọ kankan ní ọ̀sán gangan hmm. ó ní sórí bóòrùn ti ṣe yọ kankan lọ́sàn gangan yìí hmm. ẹni tí ọba ti hàn sí ọ gbangba wálé abẹ́ má jẹ́rìí lé lórí má sì hmm. jẹ́rìí fún torí ẹ̀ ní ìsìn ẹni tí ó lóun fẹ́ fẹ́yàwó kò burú pé kẹ́ ẹ bá lọ kò burú pé kẹ́ ẹ bá lọ síbẹ̀ àmọ́ ẹ má jẹ́rìí láti gbè fún un lórí nǹkan tọ́kàn yín ọba lẹ̀ lé lórí hmm. nítorí pé tẹ bá ti ń jẹ́rìí gbè fún lórí tọ́kàn yín ọba lẹ̀ lé lórí ìgbà náà ni ẹ̀rí yín ó máa jẹ́ shahadatu zur hmm, hmm. yóò máa jẹ́ ẹ̀rí èké ẹni tẹ́ ti mọ̀ pé wàá rí ọ̀dà ẹni tẹ́ ti mọ̀ pé ní rádaràda pálapàla ni kò sì dájú wípé ó lè fi irú wà bẹ́ẹ̀ bá ọmọ ọlọ́mọ gbé níyàwó so irú rẹ̀ ẹ̀yin ó ti kọ́kọ́ máa kìlọ̀ fún nígbà tó bá ní kẹ́ ẹ tẹ̀lé òun lọ síbi tó ń ti fẹ́ tọrọ ìyàwó èèyàn hmm. sọ fún ṣé èsì ń tá tẹ̀lé ọ lọ hmm. tó tún wá máa hurú àwọn àwà pálapàla rẹ fún ọmọbìnrin tó o bá fẹ́ hmm. tí ó padà wá di pé àwọn òbí tìǹ wọ́n kó kọ gbogbo wálé àti nọ́mbà fóònù wa bá ọba wa yọwọ́ wà tó jẹ́ pàwọ́ ni wọ́n máa yọ lẹ́nu àbí ta la gbá létí ta létí bàbá ọmọ tó fẹ́ fẹ́ wá ní bó lẹ́yìn jẹ́ sí hmm. ẹ wá lọ́rẹ̀ rẹ̀ lẹ́jẹ̀ wọ́n á ní irú ẹ̀rí wo lẹ lè jẹ́ fún un hmm. á àjẹ́rìí pé mùsùlùmí ni o hmm. a sì máa ní mùsùlùmí ti máa mójú tẹ̀sìn yẹn tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ ẹ lágbọ́n pé bóun ni ó ṣe ṣe pẹ̀lú ọmọ wa òun ni ẹbí léèrè tó kọ́ dáhùn rẹ̀ òun ni kọ́ dáhùn rẹ̀ tọ́rọ̀ ni ó gbé pẹ̀lú rẹ̀ òun ni ó gbé pẹ̀lú rẹ̀ lágbọ́n tẹ sọ nípa pé ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù Allah yóò máa fi òun tẹ̀lé súnà yóò máa fi ṣèkẹ́wọ́ àwọn àwà burúkú rádaràda pálapàla lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ hmm. so yóò máa fi àwọn àwà burúkú yóò máa fi bá àwọn obìnrin gbé hmm. yóò máa ṣèṣe wípé òun lè fi wà sú wọn hmm. òun lè sọ wọn dẹni tó ṣe wípé wọn ò tiẹ̀ ní wọn ò ní mọ̀túnmá bíbẹ láyé wọn so tó bá sú ọ padà sá lọ ni so irú àwọn èèyàn tá a bá ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ràn lọ́wọ́ tí ó fi rí a ò fẹ́ a gbọ́dọ̀ ràn lọ́wọ́ rárá rárá tó nítorí délé ọmọbìnrin kan ló ń fi ẹjọ́ ọkọ rẹ̀ sùn wọ́n ní nísìnyí tó máa jókòó tó máa ń ṣe wáàzì ẹ pàṣẹ kò bọ̀ sábẹ́ ni wọ́n ṣùgbọ́n ẹ wá wòran nínú ilé ẹ wá wo bí wọ́n ṣe ń ṣe sí wa èèyàn mọ̀ pé ń bo ni ìbílísù yìí ni mo ti rìnnà kó tó fi wá jẹ́ pé ṣe tọ́ni yìí ìlèmí jẹ́ ìyàwó fún so ọ̀pọ̀lọpọ̀ náà mara rẹ̀ ẹ̀bùlù ẹlẹ́dàá sì sọ ni pé bal insanu ala nafsihi basira so tí wọ́n kó nǹkan bá sókùnkùn ojú rẹ ò lè ṣókùnkùn sínú rẹ ọmọ hmm. rẹ dáadáa o hmm. sì mọrú àwọn ìwà tó lè hù hmm. so má fi ìwà rádaràda àwọn ìwà pálapàla tiẹ̀ má fi ba súnà ló kọjẹ́ nítorí pé ìwọ ìwà rẹ ò dáa ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ náà àṣà ni pọ̀lọpọ̀ níwàárí wọ́n fẹ́ gọ sábẹ́ aburada súnà wípé bóyá bíbá ẹ̀sán ọ̀pọ̀ ni wọ́n kúnlẹ̀ wọ́n máa ṣe kínní kan ṣé bí àṣà wà ni. Hmm. ṣebí kọ yọ ọmọkọmọtọ ya garawa wa ni àbọ̀ hmm. hmm. so o le kọ́ọ̀lẹ̀ to lu o tun le o tun le kọ́ọ̀lẹ̀ irú àwọn tí ò ní kan yóò a máa na nínàkúnà Nti o tó nkankan tí o tó nkankan lè so o sì gbólóhùn ti wí kò sí kó jẹ so bẹ́ẹ̀ ni ó ṣe na èkejì so nítorí délé yìí ẹ jẹ́ ẹ jẹ́ ká kíyè sára eléyìí náà túmọ̀ sí pé ìwọ náà tó tẹ̀lé súnà tó ń tanra rẹ̀ dànù èyí tẹ́yìn náà ń ṣe lálàáfíà kọ̀ lálàáfíà o hmm. sáwọn kó ti kọyàwó rẹ̀ tó mẹ́wàá hmm. ọ̀wá nítorí tí àwọn bàbá yín wọ́n ń rí yanjú hmm. táwọn bàbá bá ti sọ sí tó bá ti parí ajẹ́ pé inna Allahu Ghafurur Rahim níbo ń bẹ̀ <laughs> níbo ń bẹ̀ torí pé níta tún sọ náà nígbà àmì àlàáfíà ni torí pé nígbà táwọn ọmọ wọ̀nyí ń gbẹ́sìn yìí àwọn ọmọ yìí pé obìnrin yóò pa mí òun náà fìtínà tiẹ̀ torí pé ẹ bá bẹ́lẹ́ràn wí ẹ bẹ́lẹ́ràn wí obìnrin yọ pa mi wàhálà rẹ ti pọ̀ jù hmm. kí lẹ́ là lè ṣe sí èmi ọ̀fẹ́ ló kó èèyàn lọ́rùn ní ìsìnfẹ́ kẹ́nìkan pè mí náà hmm. kọ́ọ̀lẹ̀ ni hmm. kọ́ọ̀lẹ̀ kí kálukú sinmi òun ti wá gbẹ́sìn yé débi pé òun ní àkọ́kọ́ òun ní ẹ̀kejì òun ní ẹ̀kẹta lẹ́yìn rẹ̀ ló parí tó àgbọ́yé ẹ̀sìn nù so àwọn ẹni tí ò lágbọ́yé ẹ̀sìn àwọn wà pé kí ni aró méje gan tán tún jọ ń bẹ <laughs> so ó méje tí ń jọ ń bẹ àwọn ìranù nù torí pé jókòó zina nù islam ọ̀faramọ́ àmọ́ ńgbà tí wọ́n ti wá gbẹ́sìn yẹn sórí mẹ́ta ọ̀hún ọ̀ sọ gidigidi fi nǹkan mí ìbáyàwó rẹ̀ wí má fi mọ́kọ́ lẹ̀ bá wí nítorí pé téèyàn bá ti sọ ta lákọ̀ọ́kọ́ Hmm. àti wọ ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ọ̀rùn ju talákọ̀ọ́kọ́ lọ hmm. torí pé èèyàn ò ní yé kóra rẹ̀ ń jánu hmm. kí talákọ̀ọ́kọ́ wọn má jábọ́ lẹ́nu ẹ̀ títí tí ó fi jábọ́ tó bá ti wá jábọ́ yóò ti ní àwọn tàkúté kan tó ti dẹ́lẹ̀ wípé tí ẹsẹ̀ ìyàwó bá ti lè kó bẹ́ẹ̀ báyìí yóò tún gbẹ́ kejì yóò tún gbẹ́ kẹta ní ọba àdìpá adùn torí délé olúwa ò ṣe kíkọ obìnrin sílẹ̀ nítorí ká fi lè máa fọ́lé adùn hmm. kò ṣe nítorí ká lè máa fi gbàgbésí ayé àwọn obìnrin jẹ́ hmm. ṣùgbọ́n ṣé tó bá jẹ́ pé kò bá sọ́nà àbáyọ míì hmm. tá a fi lè máa gbélé ayé lálàáfíà tí èkíní kejì wọ̀ fi ní sọ́ra rẹ̀ dókútà àdìgbòlù fún àti gbélé ayé àlàáfíà fẹ́nìkejì ìdí tó lu wa fi ṣe ní ẹ̀tọ́nu tó bá ti wá jẹ́ pé àbá ti lò so eléyìí ká sọ ńlọ kódà má ma fi halẹ̀ mọ́bìnrin hmm. tó ma ti fi halẹ̀ ní tẹ́yìn bá fi halẹ̀ mọ́yìn hmm. àti lò kò ní pẹ́ hmm. <laughs> yín padà kọ o yín padà kọ o yẹ́rì pé obìnrin náà níjọ́ kan yóò sọ̀rọ̀ tí ó mú kọ́ yóò pé kí ni lẹ́yìn kó lé so ni wọn náà bá kó burú gbà. <laughs> yellow card so tó bá ti wá fún red card ni yìí ah, yellow card ni eh, alákọ̀ọ́kọ́ lọ jẹ́ red yellow yìí ṣe yellow lásán <laughs> so nítorí de eléyìí báyìí kí Allah dákun kó ṣàánú wa náà. jazakallahu khairan sheikh na zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine. 8459 plus 234 8083 293896 plus 234 8083 293896 ẹ àwọn nọ́mbà tí olùjábínú tí ẹ lè máa fi pè wọlé béèrè béèrè kan àbí kejì léyìí tó ní ṣe pẹ̀lú ti oní ìdílé dé ẹ lórúkọ yín o aleykum salaam wa rahmatulah ó kọ́ yín ẹ ti ń pè à ń gbọ́ yín màmá àsìkò yìí pé ọmọ jáde tí kò tí ì ríṣẹ́ tọ́jọ́ hmm. sì ti lọ lóye ẹ̀ táwọn òbí wa ń tó kọ́fẹ́yàwó kọ́ wá fẹ́yàwó ọwọ́ hmm. pé wọ́n sanwó tàdá àti tí wọ́n pe ìdì kan tọ́wọ́ pé òbí náà lọ sanwó tàdá àti. Hmm. wọ́n á béèrè pé tọ́lẹ́tọ̀ bẹ́ẹ̀ àbí ọkọ̀ jẹ́ pé iṣẹ́ ara rẹ̀ gangan tí ń san ní òtítọ́ tàdá àti ni àbí táwọn òbí bá bá tán kọ́lá làbíà. ọ̀rọ̀ ayẹ́kùnrin àṣeyìí ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé tírà tí a pè ní bulugul marami léyìí tí olùmọ̀ àgbẹ̀sìn Islam ní al Ibn Hajar léyìí tí wọ́n kọ tí asheikh dr sharafdin gbadebo ọrọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ tí wọ́n sì tú sí èdè yorùbá ó ti wà ń kalẹ̀ fún wa ń sẹpẹ́ báyìí láti máa rírà ní alimọdínà center pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ àti ní àwọn àyè míì náà tí a tún ti lè máa rí àwọn tírà yìí là tí a tún ti lè máa rí àwọn tírà yìí tá a sì lè máa rí wọn rà ní owó ẹgbẹ̀rún márùn-ún náírà five thousand naira péré bákan náà àǹfààní rẹ̀ ń bẹ fún aláwa tá a wà ní ilẹ̀ òkèrè láti máa rírà kásá ti kàn sí ìkànnì wẹ́bsáìtì tí ń bẹ ní orí àtẹ̀yẹlókára bí ajere tábà sì kàn sí ìkànnì náà inshallah bí àṣeríra tí ó sì kàn wá lára ní èyíkéyìí orílẹ̀-èdè àgbáyé tá a bá wà gbogbo ẹ̀ náà ni a bá pàdé ní orí ìkànnì náà inshallah tó bá ti wá ń di ní ẹ̀yìn ọjọ́ kejì sí kẹta oṣù kẹsàn-án bàkàtà bíà 2023 yóò di ẹgbẹ̀rún mẹ́fà bọ̀ náírà six thousand five hundred naira lábẹ́ bẹ́ẹ̀ jẹ́ kí n máa fi tó wa lé pé wáàsí ta gbangba tí a mọ̀ sí húdà wọn àbúṣọ tó máa wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó máa ń bẹ̀rẹ̀ oṣù yóò ṣe bẹ́ẹ̀ yóò wáyé ní sátọ̀dé ti ọ̀sẹ̀ yìí inshallah tó ṣe wẹ́kú ọjọ́ kejìdínlógún muharram fourteen forty five ah ìjírọ̀ kàlẹ́ndà inshallah ní alimadina center pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ òun náà ni yóò sì ti wáyé ọjọ́ náà ló sì tún ṣe déédéé ọjọ́ karùn-ún oṣù kẹjọ twenty twenty three bàkàtàbíà inshallah ní aago mẹ́wàá àárọ̀ ohun tí sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀ jí tí wọ́n sì lórí òun náà ni tíra bologol maromi àti àwọn nǹkan tó kó sínú tíra bologol maromi àti àwọn nǹkan tó kó sínú tó fi máa ṣíṣe àfilọ́lẹ̀ tíra náà lọ́jọ́ yìí kan náà ti ṣe ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ ọ̀sẹ̀ tí a wáyé ọjọ́ karùn-ún tó tún kú sí ọjọ́ kejìdínlógún muharram fourteen forty five ah ìjírọ̀ kàlẹ́ndà náà sheikh. Eh, ìbéèrè tí wọ́n ṣe nípa pé ọmọ tí ó parí iléèwé tí ò tí ì ríṣẹ́ hmm. tí wọ́n ń jókòó kalẹ̀ ta ni kò fẹ́ yà o hmm. tó wá jẹ́ pò bí náà ló fún ní owó tó fi san sọ̀dáàkì hmm. ṣe ń tóbi ṣe yùn dá ọ̀dà nítorí pé ìyàwó tọmọ yẹn ọkọ fẹ́ ó ń bẹ nínú at-tarbiyatul islamiyya ẹ̀kọ́ tí islam fi kọ́ wa bá ti ṣe máa rí àwọn ọmọ wípé kí bàbá ọfẹ́ yàwó àkọ́kọ́ fún un nítorí pé ń bẹ ní abala pé ẹran ọmọ lọ lórí dáadáa ẹdínà àbúrò àtàìdá fọmà kọmọ ọmọ bàjẹ́ ni tí ó máa ṣeré gbé tí ó máa ṣèrànù bẹ́ẹ̀ náà lọ́mọ yín bìnrin kẹfì lọ́kọ gbọ̀náwó tó wà ń bẹ̀ kẹ́ gbé Allah azza wa jal ọbẹ̀ yìí náà gbé tiyín so ńgbà tẹ́tí wá bá ọmọ san sọ̀dá pé ọ̀dà púpọ̀ ẹ wàá fi tú ọmọ létí ẹ kó yé dáadáa gẹ́gẹ́ bí òwe Yorùbá wọ́n rí òwe ń wípé àti fẹ́yàwó ọ̀tẹ̀jọ́ owó ọbẹ̀ ló ṣòro dé ṣòkòtò rẹ dáadáa kó o sì múra kó le hmm. torí lẹ́yìn pé a ti fẹ́yàwó fún ọ a sì bọ́ gbé gbogbo ìnáwó àti rí ìyàwó fẹ́ wọlé hmm. gbogbo bó ti ṣe máa tọ́ ìyàwó rẹ tó máa tọ́jú rẹ ó dọwọ́ rẹ o ṣòkò hmm. ṣiṣẹ́ tó kéré ọ̀rọ̀ ọmọ lọ léèwé mo gbàwé ẹ̀rí ẹ̀tànjẹ́ ló pọ̀ lábẹ́ rẹ̀ o wípé iṣẹ́ báyìí lọ yẹ mí èyí ò yẹ mí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀tànjẹ́ ló bá dé o nítorí pé ibi tẹ́ rí ìkọ́ tó gba dìgírì yàtọ̀ sẹ́ni tí ò gba dìgírì ebi pààyàn sàǹsàn ni hmm. ẹ sì mọ̀ pé ńgbà tó máa yín dá wà tóun ò tí ì jẹ́ni tó ṣe wípé ó fẹ́yàwó hmm. bó bá jẹ́ pé gàrí ló rí mu àtó fi kúlíkúlí kún hmm. ẹnìkan ò lè mú lórí ẹ̀ o ò lè gbé ìyàwó sílé kọ́ ọmọ wa fún gàrí láàárọ̀ gàrí lọ́sàn-án gàrí lálẹ́ ọmọ ọlọ́mọ pariwo rẹ̀ síta o torí máa ń mu gàrí lọ bẹ́ẹ̀ tó bá ní ọ́lsà yóò padà di nǹkan míì torí de eléyìí báyìí ó múra yóò lè hmm. a ò gbọ́dọ̀ fojú diṣẹ́ kankan báwo bá ti fẹ́yàwó báyìí pé sukú kan wọn ti lè gbọ́ síṣẹ́ ọwọ́ wọn bó owó tó bá ń fọn Allah fa àlùbáríkà sí hmm. tó bá sì jẹ́ pọ̀ fẹ́ ṣe lẹ́yìn pé abiri sókè lọ fẹ́ máa ṣe hmm. agbowó ń bẹ ń bẹ oríta náírà náà wà ń bẹ bọ́yọ́ lọ gbá ni wọn náà lọ máa bá wọn ṣiṣẹ́ òòjọ́ wàá tó bá fi gbé pọnpọ́n bí ẹ̀mẹ́fà inshallah allah lè sí náà fún ọ hmm. àwọn mi tí mo gbà lérò ni pé má fojú di kan hmm. lójú ọ̀nà pọ̀ fẹ́ tọ́jú ìyàwó ẹ̀ hmm. allah azza máa ń ràn yàn lọ́wọ́ téèyàn bá fi lè ṣiṣẹ́ òwe lárúbá sọ pé ìbùkún bẹ nínú ṣíṣiṣẹ́ torí ẹ baraka eléyìí jẹ́ bó ṣe jẹ́. nígbà tẹ́ ń bá sọ̀rọ̀ nípa àwọn májẹ̀mú nìka tó a rí pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ àwọn èèyàn bóyá ó ti fẹ́yàwó lọ́wọ́ obìnrin àbí ó ti fẹ́yàwó gbà wọ ṣéwù àbí àmírù kan ó wá ìgbà tó wá ti gbálà yìí àti àgbóyè ẹ̀sìn tó ti dé fún bó ló ṣe lè túbá àti bó ni àtúnṣe sì lè wáyé níbẹ̀ bóyá yálà ọmọ ti wà àbí kò ti sọmọ. alhamdulilayi ẹni tó jẹ́ pé ó fẹ́yàwó gba ibi tí ò ti yẹ kó fẹ́ tẹ́lẹ̀ hmm. ẹni tó fẹ́yàwó gbọ́wọ́ obìnrin bó fẹ́ gbọ́wọ́ àmírù rọ́kàn so lónìí náà lọ ṣàtúnṣe hmm. kò dọ́là tó bá yẹ pé àìmọ̀kan gidi ló mọ̀ tó fi ṣe bó ṣe ṣe tẹ́lẹ̀ àní sọ̀pọ̀ ṣe zina eléyìí bọ́ sábẹ́ ń tà ń pè ní nìka ṣòṣòbàá hmm. ìgbéyàwó tó ṣe pé ní ìṣojú náà tó bá jẹ́ ìpè ńlọ́ bá ṣẹlẹ̀ wọn kì í pẹ́ ni tó ṣe ló ń zina hmm. wọn kì í sì pọmọ tó bá tàtàrà rẹ̀ jáde lọ́ máa zina. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o. orúkọ mi ni ìyá ṣẹ̀gàn láti ilé ìwé Ògbómọ̀ṣọ́. náà mi béèrè yín màmá. mo kí bàbá wa jọ tù hmm. ọlọ́run jẹ pẹ́ tiwa náà ṣe àlọ́. ìbéèrè mi pé mo ti ẹ̀wà dúpẹ́ lọ́dọ̀ pẹ̀lú pé tí a sọ fún wa yí pé béèyàn bá mọ fún bàbá ọkọ tàbí bàbá ìyàwó ibi tá a ti ọlọ́run wá ń o. Hmm. ọ̀dà ọ̀gá ti ṣe ẹ lórúkọ yín o. ó kọ yín ibi ẹ ti ń pè. láti bo. ìbéèrè yín pápápá. ẹ jẹ́ ṣé bàbá ó tọ́ fún bàbá ọmọ wípé kó fọ́ ọ̀sẹ̀ ọmọ láti fẹ́ ẹnìkan nínú ọkùnrin tí òjò kọ sí. náà padà. alhamdulilayi. ẹ lórúkọ yín o. aleykum salaam ó kọ yín bí ẹ ti ń pè. ìbéèrè yín pápápá. ẹ̀jẹ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ṣé kinní yìí ṣé ó tọ́ ní ẹ̀sìn náà ní ìsìn kéèyàn máa rìn lọ lójú títì kéèyàn wá bá yàn òde èèyàn orí kan wà kéèyàn lè ṣe àtúnpè. ẹ ẹlọ ẹlọ ẹlọ ẹlọ ẹ jẹ́ kí ìbéèrè lẹ́yìn ẹjọ́ òdi lọ́la lọ́jọ́ júmọ́ à láago mẹ́wàá sí mọ́kànlá kù sí mọ́kànlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún inṣàlá ẹ lọ́kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè yìí wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ ibi ẹtí ń pè o. ìbéèrè yín pápápá. ọlọ́wọ́ bá lórí àwọn ní àwọn ṣùgbọ́n lójú ọ̀nà ẹ̀. àmín àmín. nígbà di lọ́la tó bá di lọ́la inṣàlá inṣàlá plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwa tí a bá ń bẹ nílẹ̀ òkèrè náà sheikh. ìbéèrè tán sí láti ìbàdàn pé ṣé bàbá ọmọ lè tú láàṣì ọmọ fẹ́nìkan pàtó àkọ́kọ́ a ti sọ̀rọ̀ nípa ká fi tipátipá mọ́mọ fẹ́yàn hmm. tọ́mọ ń bá jẹ́ ipò ti bàlágà hmm. eléyìí ẹ lè fi tipátipá mú fẹ́yàn. Hmm tó bá sì jẹ́ pé adélébọ̀ ni ẹ lè fi tipátipá mú fẹ́yàn hmm. àmọ́ tó bá yẹ pé ọmọ pínrín sí ni tí ò ti bàlágà òun ni wọ́n lè fi tipátipá mú fẹ́yàn lópin ìgbà tẹ́ni tó fẹ́ fi tipá mú fẹ́yàn bá jẹ́ bàbá rẹ̀ hmm. torí délé bàbá máa dọ́mọ márùn ni láàrin èèyàn méjì mẹ́ta tó fẹ́ fẹ́ ọ èmi dá alábàápẹ́ ẹni báyìí ni kò mú ìdí tí mo sì fi fẹ́ kó mu òní nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí lópin ìgbà tó bá jẹ́ tó nítumà pàápàá jùlọ lábẹ́ àbúradà ẹ̀sìn nítorí tó bá yẹ pé nǹkan tẹ́yìn wò tẹ́ fi fẹ́ kọ́ ọmọ yẹn fẹ́ kọ́ bá nítumà ọmọ padà kábàámọ̀ ń bẹ̀ ni ìgbà mi ò lè sọ pé ọmọ ẹgbẹ́ àwọn ni ìgbà mi ò lè sọ pé ọmọ ìlú àwọn ni ìgbà mi ò lè sọ pé ọmọ àdúgbò àwọn ni ìgbà mi ò lè sọ pé iye kan àwọn ni so gbogbo eléyìí ò nítumà torí pé nítorí bí sallallahu alaihi wasallam sọ ni pé ẹ wo ẹ̀sìn ẹ wo wà hmm. ẹni tí ẹ̀sìn rẹ̀ tẹ yọ́nú sí hmm. tíwà rẹ̀ tó tẹ́yìn lọ́rùn hmm. irú wọn ló yẹ kẹ́ máa fọmọ yín fún tó bá jẹ́ pé àwọn yòókù ọ̀lẹ́sìn bí ẹnìkan tẹ́ fẹ́ kọ́ ọmọ fẹ́ ìwà wọn ọ̀dà bíi tẹnìkan tẹ́ fẹ́ kọ́ ọmọ fẹ́ ó tó ń tìtorí téèyàn fi sọmọ lójú kòkòrò pé ẹni báyìí ni ó mú mọ́mọ́ ẹni báyìí náà jazakumullahu khairan sheikh. èyí tó túmọ̀ sí pé tó bá gbé onítàn máa ń ṣe yín lóore bí ká pé gbogbo gbàtẹ́ bá gbọ́dọ̀ rẹ̀ kọjá bàbá ẹ mú búrẹ́dì bàbá ẹ gba nǹkan yìí hmm. lẹ́yìn wá fi fẹ́ san lẹ́sàn pé fẹ́ fọmọ fún ah, ẹlẹ́yìn yìí máa padà lẹ́yìn o hmm. torí pé búrẹ́dì ló fi rọ ọmọ yín nù. <laughs> zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ká má gbàgbé pé àwọn ìbéèrè tó ní ṣe pẹ̀lú ti ìdílé láàrin lọ́kọ-láyà bí ilé ṣe tò tí ọ̀rọ̀ ìdílé tí fi ní bárọ́kà nínú òun náà ni à ń gbéyẹ̀wò ní gbogbo ọjọ́ thursday àkọ́kọ́ ọjọ́bọ̀ thursday tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan inshallah àwọn ìbéèrè mi tàbá ní tó yàtọ̀ sí ọ̀rọ̀ lọ́kọ-láyà bí ìdílé dé ẹ jẹ́ kí a sọ di ọ̀la lórí ètò tí a pè ní àlèfíkì òfìlẹ̀ islam inshallah ẹ lórúkọ yín o.

Alhamdulillah, àkọ́kọ́ ẹni tá a nílò níbi afẹ́fẹ́yàwó níwọ ọkọ tó fẹ́ fẹ́yàwó hmm. bàbá rẹ àtàwọn mọ̀lẹ́bí rẹ a kìí ṣe dandan ni káwọn wà ń bẹ̀ hmm. bàbá ìyàwó ló gbọ́dọ̀ fi ọmọ rẹ̀ lọ́kọ òní hmm. òfin fún ọ àbùkátà láti rí ọ tá a bá rí kára sojú rẹ̀ bá a bá rí bàbá rẹ̀ kìí ṣe dandan ni kára sojú ti bàbá tiẹ̀ ṣùgbọ́n ṣe ni wọ́n máa ń pé ta ni bàbá rẹ̀ jẹ́ káwọn bàbá rẹ àwọn mọ̀lẹ́bí rẹ wá yọjú sí wa nígbà tó bá dẹnu kọ ẹnu fẹ́ kọ ọmọ kan àwọn náà wọn à sì ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ òde ìwòyí nígbà tó bá di pé wọ́n ran rí wọ́n ní àwọn ò ṣe má ó léyàwó dànù síta lóru gànjọ́ ta lẹni tá a sọ̀rọ̀ rẹ̀ fún tí ọba wa bá sọ̀rọ̀ ta lẹni tó ṣe pé ó pàkíyèsí rẹ̀ tí ó fi pèyàwó rẹ̀ wálé tọ nítorí de eléyìí àbó tí ẹ sojú ṣe dáadáa òun fi ìyá jọmọ òun hmm. fẹ́ bí pa hmm. ta ni ọbọ sọ̀rọ̀ hmm. wọn mọ pé àwọn bàbá ìyàwó rẹ̀ ńṣe ni wọ́n níyì tí wọ́n sì jẹ́ èèyàn bàbàrà nígbà tó máa wọn ò tí ì bọ́ sí ọlọ nígbà wọn ti bọ́ sí ọlọ nìsín ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ebi abáfẹ́yàwó tánà nìsín bàbá ìyàwó ọ̀já mọ̀ nǹkan kan mọ́ ó ti di mùsùn <laughs> ìjà ń sọ pé ẹkùn ni àná irọ́ lásán màmá rẹ bá ti bọ́ sí lọ ó ti sọ ọ́ di mùsùn tó <laughs> nítorí ti eléyìí báyìí tá a lá lò hmm. tí wọn máa bá wa bọ sọ̀rọ̀ hmm. so ìtumọ̀ tí wọn fi gbọ́dọ̀ mọ bàbá rẹ̀ ni wọn náà sì mọ ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí n tán ti béèrè ṣáájú ọ̀pọ̀lọpọ̀ ọfẹyàwó nítorí pé ọfẹ kalẹ̀ pẹ̀lú ẹ̀ ọfẹ fẹ tọwọ ni hmm. so tọba ti wá yọwọ́ wà burúkú talẹni tí wọn máa bá wa bọ sọ̀rọ̀ hmm. torí a rọ gbogbo ẹni tí ń fọmọ lọ́kọ o ẹ̀sìn islam ó sọ pé bàbá ọkọ òun lẹni tó ṣe wípé yọ wà ńbẹ tí igi ò fi so hmm. bàbá àyàwó òní ọ̀fọ̀mà rẹ̀ lọ́kọ hmm. ṣùgbọ́n mo rọ̀ yín pé ẹ mọ àwọn ta ni bàbá àwọn ọmọ tẹ́ ẹ fẹ́ fọmọ fún ẹ gbìyànjú láti mọ̀ wọn ẹ pé kí bàbá rẹ̀ ọ wá hmm. ẹ pé kí mọ̀lẹ́bí bàbá rẹ̀ ọ wá hmm. bàbá kú bàbá kú nítorí àyíbá mọ̀ ibi táyé ń lọ lónìí ń bà wá lẹ́rù hmm, wàláhì wọ́n fi àjẹ àwọn ọmọbìnrin kitikiti ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá ti dọ́dọ̀ ọkùnrin tán tọ́tọ́ wò hmm. ọ̀nà àti lè dànù ni ọmọ wa. Hmm, hmm. ok bẹ́ẹ̀ bá fọmọ fún ọmọ kan sóòtẹ̀ mọ bàbá rẹ̀ ṣe pé bígbà téèyàn kan wọkọ ń gáràjì ni àbẹ́yàn ti gáràjì da ká lè padà gáràjì kí báyìí báyìí wọ bí n tiẹ̀ mọ nọ́mbà rẹ̀ àmọ́ mo rí nǹkan báyìí gba láìdé <laughs> <laughs> so eléyìí túmọ̀ sí pé ẹ máa mọ àwọn òbí àwọn ọmọ efo fọmọ fún hmm. nígbà tó lọ mọ àwọn ọ̀rẹ́ lẹ́yìn àwọn ọ̀rẹ́ àwọn sọ pé ọ̀pàdé wa ẹlòmíì tẹ máa sanwó fọ́rẹ̀ hmm. pé ẹ dákun ẹ tẹ̀lé mi ẹ wá gbádá hmm, ni mọ̀lẹ́bí mi tó ń gbà tí nǹkan bá yíwọ́ làwọn bá kọ́ rí ọwọ́ ọjọ́ náà ní kọ́dà sọ eléyìí bó ṣe tún bàbá ẹ lórúkọ yín o. aleykum salaam wa rahmatulah. bíńtà ní sọ̀rọ̀ látọ̀ náà. ọkọ tá a máa ń fẹ́. Hmm. ó dáná yawo o. ìyàwó ọwọ́ adébì kan ọlátúndé kò wá ma ìyáálé mọ́ ọwọ́ agbọ́n ìyáálé jáde tọmọtọmọ nǹkan wọn fẹ́ méjì wájú hmm. wa <laughs> ọ̀dà ayẹ́kùnlá ṣe ẹ lórúkọ yín béèrè yín o. hello. à ń gbọ́ yín wàlẹ́kùn sálàm. láti bo láti London ìbéèrè yín. mm-hmm ló mm-hmm. fi jẹ́ pé tó tòun bá lórí pòun ló di ṣáìdì tó ń wò ṣe mọ́ mm. tó gbọdọ̀ sanwó bàbá ti padà tó fún pẹ̀lú bó ṣe ṣètò kí reason behind it àwọn tó jù náà tó pẹ̀lú kọ̀ọ̀kan ṣe pẹ̀lú ilé ìbọn tó ní ká ní ìwé wọn fẹ́ràn ọ̀rọ̀ nípa ṣe um, donate fún orúkọ tó wà níbẹ̀ tẹ bá rí bùn lórí wọ́ọ̀tà tí táwọn náà kọ́ sọ́mù pé pé àwọn tó ti wà lóhùn wọn nípa tó báyìí tí wọ́n sàmù. ok ẹ ṣe àtẹlẹ́kejì ah, orúkọ fún bóyá báwọn yẹn ṣe rà bí orúkọ account number yìí nǹkan kan tó wà bí wọ́n ní ṣé kìí ṣe pé scam ni pé ṣé ẹ nípa rẹ̀. alhamdulilayi kìí ṣe kìí ṣe scam gbogbo ẹni tó bá ti rà á hmm. so àwọn ọmọ yẹn ẹ̀ẹ̀kan náà ni tó bá ti di pílẹ̀ sú hmm. gbogbo ẹni tó ra wọn transfer owó wọn sí wa hmm. so ẹnìkan sì ti wà stable kódà ń bẹ́ẹ̀ nù àwọn tá a jọ jókòó ń bí nísìn so òun yóò wá gba tíra yẹn fún gbogbo ẹni tó rà níbikíbi tí wọ́n wà láyé hmm. so ní ọmọ bí tíra yẹn ó ti tẹ̀ wọ́n lọ́wọ́ kò sí hmm. scamming níbẹ̀ so Yusuf Yusuf ọmọ wa náà ni Yusuf Oyetola ọmọ wa ni ọmọ wa ni Ògúntọ́lá Yusuf Ògúntọ́lá ọmọ wa náà ni so torí délé ẹ má fòyà inshallah ọ̀kan tún wà tán ti gbé bẹ́ẹ̀ pé à ń fẹ́ kí tíra yìí kó tẹ gbogbo mọ́ṣáláṣí lọ́wọ́ ní gbogbo south west so wọ́n wá sí project one thousand copies fún one thousand masjid ní gbogbo south west so eléyìí ń bẹ́ẹ̀ nú àwọn kan tí yẹn lè ṣe tọ́jú sọ́dà kọ́tùn jàríà ẹ rà ẹ lè ra iye tẹ bá lè rà hmm. dípò àwọn tí ra bídíà bídíà bídíà tó kún àwọn mọ́ṣáláṣí nílẹ̀ yorùbá tí wọ́n mọ kàṣà àwọn èèyàn létí tí wọ́n fi ń sọ wọ́n dún bídíà ńgbà hmm. tí rotira ìbá wa ń bẹ àwọn àdìsá nàbì wa muhammed sallallahu alayhi wa sallam lágbọn gbogbo nǹkan nínú ìgbésí ayé ni hmm. so tí wọ́n máa ń kà fún yín lárúbá tí wọ́n tún túmọ̀ rẹ̀ fún yín lédè yorùbá ẹ rí i pé ìmànà àti àlàyé tó péye lẹ̀ ń gbọ́ hmm. mú tiẹ̀ lò ńlọrọ̀ kù torí ẹ eléyìí ọmọ jẹ sọdà kọtùnjàríyá fẹni tó bá dá sí i o lè ra tiẹ̀ kó o tún ra ti mọ́ṣáláṣí náà. orúkọ tó sì wà ń bẹ fún àwọn tí wọ́n bá tún rí ti agbẹ̀dẹ ti one thousand copies yẹn ó ní àkànjí ọpẹ́yẹmí muhyiddin àkànjí ọpẹ́yẹmí. Ah, ọmọ àkàntó náà tún wá ń bí ni ó eh, wá ń eh, bí báyìí báyìí eh, so ẹ̀rọ kọ̀ọ̀tì ẹ̀ náà tó dé téèyàn bá ń gbé pẹ̀lú ọkọ hmm. tó bá sú ọkọ hmm. wípé wọn fẹ́ wá pẹ̀lú èèyàn mọ́ hmm. yọkàn kọ̀yàn lẹ̀ ní só. láì nídìí. láì jẹ́ pé wọ́n san kọ́bọ̀ fóbìnrin kí ló dé tó bá kó obìnrin ló sú tó wọn fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ mọ́ tí Islam ní kó sanwó fọkọ wàlá ìbéèrè tó nítumọ̀ gan ni olúwa ẹlẹ́dàá wa ó ní kọkùnrin tó bá ti sú o tí ó bá fẹ́ fóbìnrin mọ́ hmm. kọ́kọ́ láì jẹ́ pé kankan fóbìnrin hmm. nítorí pé jẹ́jẹ́jẹ́jẹ́ lobìnrin wà hmm. ọkùnrin náà ló pè wá pé kó jẹ́ káwọn ọmọ fẹ́ra wọn ẹ sì rí i pé obìnrin náà kò ṣàdédé wà lọ́dọ̀ ọkùnrin lẹ́yìn fẹ́ sí obìnrin náà gbà ó tún san sọ̀dáàkì fún sọ̀dáàkì san fún yẹn ó já mi ọjà hmm. mi pé mò ń fẹ́ kájọ máa wà so ọkùnrin tó ń bá wa fẹ́ terminate contract yìí àjẹpọ̀ ń lo sera rẹ̀ hmm. òun lọ ba ètò ara rẹ̀ jẹ́ so bó tilẹ̀ jẹ́ pé ìpalára wà ń bẹ̀ fóbìnrin hmm. ìwọ ti di màmá o ti láwọn ọmọ ìwọ rò pé ibi tó máa gbé ní títí dọjọ́ alẹ́ rẹ̀ lọ́sàn-án gangan kan àbí nírọ̀lẹ́ ayé kan lẹ́nìkankan ni máa lọ òun ò ṣe máa. Hmm. so ìbànújẹ́ wà ń Lọlọ hmm. lolúwa fi ní kẹ́ fún wọn ní múta múta owó gbàmábínú hmm. owó gbàmábínú fóbìnrin tẹ kọ́ lẹ̀ ó lè jẹ́ pé owó ló fún ó lè jẹ́ pé lé bùn ó lè jẹ́ pé mọ́tò ló ra ó lè jẹ́ pé lẹ̀ ló fún gbàmábínú àmọ́ tó bá pé obìnrin lòun fẹ́ yọra rẹ̀ kó lábẹ́ ọkùnrin pòun ò ṣe má so Islam kò fara mọ́ kí wọ́n sọ pé wò ó ṣèyàwó mà torí ẹ ìwọ lọ wá máa ń tó orí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ hmm. ìwọ lọ fẹ́ rárá rẹ padà hmm. ìràpadà yìí pè fún pé kó sanwó freedom hmm. ìtumọ̀ owó tóbìnrin ọ̀sán nù tó bá fẹ́ ṣe kọlọ̀ torí pé bí wọn náà ṣe fẹ́ lọ ìbànújẹ́ ni fọkùnrin ah, ẹ nísìnyí òun wò pé olólùfẹ́ òun ẹni bí ọkàn òun <laughs> ẹni tó wọn fẹ́ yà nígbà kankan nù gbèsè ayé òun hmm. ìdùnnú òun hmm. tẹ́kítù ń bá ti ronú kàn ọkàn òun sì balẹ̀ hmm. ìwọ ọ̀dùnnú rẹ̀ wọ ẹni bí ọkàn rẹ̀ ìwọ náà lọ wá sọ pé ò ṣe má ta ẹni tí ó tí ó di gbogbo àwọn àtúmọ̀ karabata karabata yìí fún <laughs> <laughs> torí ẹ wọn bá rí kọ sanwó kò léèwọ lọ́wọ́ wọn bá ní kọ sanwó tí wọn náà kà á yín tó a sanwó kìnnìkan ọ̀dà ńlọ́mọ́. Hmm. <laughs> ara ń tíṣẹ̀ rí àwo hmm. ìtumọ̀ gbogbo àwọn òfin yẹn nù hmm. pé láéláé àwọn bá di pé nǹkan pìyàn lẹ́mìí wọ́n kọ̀ra wọn náà ni so àmọ́ tó bá yẹ pọ́kùnrin lọ́kọ̀ kò ní sanwó tó bá yẹ pọ́bìnrin ló lóun ò ṣe má yóò san ìràpadà ìràpadà ń sọ̀dá àkìtọ́kọ́ fún níjọ́ tí ó fẹ́ kọ́ da padà ṣẹ̀rí àtún gbà wípé ọkọ lè bílíẹ̀ ó lè ní actually èmi sọ pé kọ́ lọ àmọ́ tó bá mọ̀ pé ọba fẹ́ lọ mí lè mú ẹ hmm. so tó bá ti lè san one million hmm. mo wá ní sọdá kí ten thousand lọ́sàn yes you are buying your freedom and hmm. uh, freedom èyí sì dínwó àti su àti gbogbo ń dá. no àti su àti ó sàn ọ̀sán one million. ó ti calculate ẹ̀ pọ̀ ó tún fún ọ ní calculation. ó tún lé ó ṣẹlẹ̀ láyé ọkọ ní òun fẹ́ gbà ju ohun tóun fún ìyàwó lọ ohun hmm. tí wọ́n sì ní kí ìyàwó san náà nù tó fi ra ara rẹ̀ padà hmm. ẹ mọ̀ pé téèyàn bá fẹ́ rómìnira náà kò sí iye tó ní kó san tí wọn náà ní san ọjọ́ hmm. bó ṣe jọ. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé tírà àti àpò ní bologol marami lẹ́yìn tí olùmọ̀àgbọ̀ ẹ̀sìn islam ní al-Hafiz ibn hajar lẹ́yìn tí wọ́n kọ tí sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àtúndásílẹ̀ ní madina center àpapọ̀ abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n tú sí èdè yorùbá ó ti wà ń kàlẹ̀ ń sẹpẹ́ fún wa báyìí láti máa rírà lówó ẹgbẹ̀rún márùn náírà five thousand naira péré tó bá sì di ní kọ̀pẹ́kọ̀pẹ́ ìwo náà ni yóò kú lẹ́gbẹ̀rún márùn-ún náírà tí ó six thousand five hundred naira bákan náà láàfi fi jọ eléyìí àbí ní tó tún farapọ̀ eléyìí òun náà ni wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wabushro tó máa ń wáyé ní gbogbo sátọ̀dẹ̀ àkọ́kọ́ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tóṣù yìí yóò tún wáyé ní ọ̀túnla òde inshallah tó ṣe wẹ́kú ọjọ́ karùn-ún oṣù kẹjọ twenty twenty three bàkàtàbíyà tí yóò tún ṣe rẹ́gí ọjọ́ kejìdínlógún oṣù muharram oṣù kìnínú ìjírọ̀ kàlẹ́ndà ah ní aago mẹ́wàá àárọ̀ gẹ́rẹ́gẹ́ ní alimọ̀dínà center pápá abẹ́dẹ̀ lógbọ̀nsọ̀ òun náà ni yóò sì ti wáyé lórí ní ọjọ́ náà ti ṣe ọ̀túnla òun náà ní nípa tírà Bulugul Marami àti àwọn nǹkan tó kó sínú lọ́jọ́ yìí kan náà òun sì tó ní àfilọ́lẹ̀ tírà yìí yóò tún wáyé insha Allah rahman àwa tí a bá ń bẹ ẹ̀ka tó Ògbómọ̀ṣọ́. àwa tí a bá ń bẹ ní Ògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn ìlú tó bá tún yí ká àǹfààní rẹ̀ ń bẹ fún wa láti wá lọ́jọ́ yìí fún ìdánilẹ́kọ̀ọ́ àti fún àǹfààní tíra náà lápapọ̀ inshàlá Allah yóò ṣọ́wájú ìgbà náà lọ Allah yóò sì ṣe ní ìrọ̀rùn fún wa yóò jẹ́ kó jẹ́ ìbàlẹ́jọ́ dáadáa fún wa láyé àti lọ́jọ́ àgbóǹdàlẹ̀ kíyámà ètò yìí ó ní.